I bring the work closer to your doorstep. Eh, èní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹrin ọdún ya 2024. Eh, ìròyìn ní yàjóyàjó ọkọ̀ epo kan ló ṣubú sí pópónà tó lọ sí ìlú Ẹ̀yìn ní ìlú Adó-Èkìtì Old Ẹ̀yìn Road ní ọ́pọ́sìtì ilé eh, eh, police station wọn RRS the opposite police station RRS eh, ibi tí ẹ̀ ń wò yìí kò jìnnà sí state headquarter police headquarter ní ọ̀nà ẹ̀yìn wájú ibi ìbá ni wọ́n ń pè ní Fontaine hotel ibi tí ó ṣẹlẹ̀ sí yìí ibẹ̀ náà ni ẹ rí i pé àwọn fire brigade ti wà ní àrọ́wọ́tó láti lè ṣèfù ẹ̀ẹ́ láti lè ṣèfù kìnní náà táǹkà náà kó má bàa gbaná Koiki Media bring the work closer to your doorstep today be the nine of April year twenty twenty four Koiki Media bring the work closer to your doorstep ìṣẹ̀lẹ̀ náà ni ti a mú wá fún yín pé táǹkà epo ṣubú ní ìlú Adó Èkìtì òun náà ni wọ́n ṣì ń try láti paná ẹ̀ ń sìn níbi tí ikọ̀ RRS àti fire brigade tí wọ́n ti wà láti máa ṣe pé káwọn èèyàn má sún mọ́ bẹ̀ ẹ ti rí nsìn àwọn fire brigade ti ń tẹ omi sí gbogbo orí kinní bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kó lọ mú iná dání torí pé tó bá lọ mú iná dání nǹkan tó léwu ni òtẹ́ wà gbogbo ibi báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ta àtẹ wọ́n wà ń bí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi ni ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún ya twenty twenty ọdún ya twenty twenty four ẹ̀ àdúpẹ́ lọ́wọ́. lẹ́ẹ̀kan sí èní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹrin ọdún ya twenty twenty four tí ẹ bá ń wo àwọn tó wà ní agbègbè ibi tí táǹkà epo ti ṣubú yìí ẹ rí i pé wọ́n ti ń gbọ́n epo náà ń sìn láti pé kán lè fi ṣèfù ìṣẹ̀lẹ̀ iná ìbúragba kó má bàa ṣẹlẹ̀ ẹ̀rí nsìn wọ́n ti ń tra àti ṣe táwọn fire brigade dẹ̀ ti wà around láti pé kán lè ṣèfù ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ tí tí ìbáwò kó fẹ́ ṣẹlẹ̀ Koiki Media bring the work closer to your doorstep ní dédé agogo márùn-ún kọjá ìṣẹ́jú díẹ̀ ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ bọ̀ dédé ìgbà tí akọ̀ròyìn Koiki Media tí ó débẹ̀ ní dédé agogo. Eh, five five forty five ni àwa débẹ̀ Koikimedia bring